መልሶኛል በቃዱ መስደቄ ከእናቴ ክበላይ ከአባቴም ደበሳ ምቾት አገኛለሁ ስላንቱ ሲወል ẹ bá mi ṣí à prógámù yìí dáadáa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń wọlé Àánúolúwapọ̀ Ọlárẹ̀wájú Abdullahi ẹ káàbọ̀ ẹ bá mi ṣí à yìí dáadáa eh, mi ì fẹ́ kí fídíò yìí ó pẹ́ rárá. ẹ̀sìn àti fẹ́ẹ́ kẹ́kẹ́ tá አትሜ ከልቤ ላኑር ደክማሎ ገጹም በመናቤ በአፍላ ልቤ ላይ ሰይዲን አትሜ በክፉ ሲጠሩች እያላይም ቆሜ ሳይድ አፈላቢ አጋጄ ተቃቦ ባልጥልም ታግዬ አልገባም ጎጆ ሞቲ ቢራ mi ìdáhùn rẹ̀ sì ti wà lára mi àmọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí náà mo fẹ́ kẹ́yìn náà ó jọ́ọ̀jì fúnra yín. wa alaikum salam rahmatullahi wa barakatu aradisa ìṣọ̀lá with jamab Ya Rasulullah, fidaka. อย่ามีเมืองบอዚራውን መግቢያ ያሳደኩት ልጄ ሚዛለውን አላሚነት ወዳጄ ባልዳበረ ባልጠና ጉልበቱ ይዳ ሊሆን ማለ ሚሰማ ስላንቱ ማሳተቀለለው ሰይድን በክፉ አላህ ወላጆች ጊዜ ተሰለፉ ከነፍሳቸው በላይ ነቢን የሚያፈቅሩ አሉ የክብር ሰዎችም በምስር የተዘሩ በአበሻ የተዘሩ ወዳጅ ባይቀናው ነው እንጂ ኑሩባ። አሰላሙ አለይኩም ወራህመቱላሂ ወበረካቱ። mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń wò wá jákèjádò gbogbo àgbáńlá ayé àlékún àánú ọlọ́run àlékún fàyàbalẹ̀ ee ọlọ́run mọ́sà ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa mo tún kí wa lẹ́ẹ̀kan sí i wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Uh, n tí mo jáde wá ṣe ní ọ̀sán yìí à ń jáde sáré wá fún èèyàn lé sí ọ̀rọ̀ ẹ lè bá mi ń bẹ̀ ẹ lè bá mi ń bẹ̀ àmọ́ eléyìí ní tó jẹ́ kí n jáde fún ni wípé tí orí bá ti bàjẹ́ gbogbo ohun tí ń jẹ́ ara kò sí ǹfààní fún ara náà mọ́ torí bá bàjẹ́ torí wípé ọpọlọ tẹ́ rí òní iṣẹ́ tí brain ń ṣe nínú ara inú agbárísì ni brain ń gbé so tí orí bá ti wá bàjẹ́ yóò kan brain tí brain bá ti bàjẹ́ èèyàn nísẹ̀mí kankan mọ́ láyé so ìdí nìyẹn tó jẹ́ kí n jáde ọ̀rọ̀ bàbá ń bàrígà ni mo jáde wá fún nírọ̀lẹ́ yìí torí wípé fídíò kan ti ó ti ń já rìnrìn ó ti ń já rìnrìn ní àti bí ọwọ́ ọ̀sán yìí mo gba kọ́ọ̀lù gan-an mo gba kọ́ọ̀lù àwọn èèyàn pè mí kódà láti diaspora wọ́n pè mí wípé kí ni ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin ògo Ìlọrin ẹ mọ̀ mọ̀ gba èṣù láàyè kò séṣù kankan ẹ wá gbọ́n tí ń ṣẹlẹ̀ because wọ́n ní ẹnu ẹni lèyàn máa fi ń kọ méè jẹ tá a bá sọ̀rọ̀ tá a bá dákẹ́ tá a bá ní ah ọ̀rọ̀ nulẹ̀ ni nígbà tí ẹni tó yẹ kó ṣe lọ́rọ̀ nulẹ̀ tó ti ṣe ní ọ̀rọ̀ táwọn kákúkú fẹ̀ kan jẹ́ ẹ mọ kí ni kẹ mọ́ wa mọ́ because tí kálukú bá wá ń rò ó pé ah, báyìí tẹ̀kan kí lélẹ́yìnbó ń pè é jẹ́ ń sọ Yorùbá tẹ bá ń kan ní tànmọ́ lásán tẹ ní tànmọ́ tànmọ́ yẹn ó lè ba nǹkan jẹ́ kákúkú jẹ́ kára yóò mọ kí ni ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ àáfàá kan tí wọ́n ń pè ní àáfàá Saheed Shittu òun ní ń dá wàhálà lẹ̀ òun ní dá wàhálà lẹ̀ ẹ rí wípé ẹni tí bá máa ń fọ́lò mi dáadáa nípa ọ̀rọ̀ arákùnrin kan tí a mú láìpẹ́ yìí mi ní dárúkọ rẹ̀ mọ́ torí wípé ìdí tí n fi ní dárúkọ rẹ̀ ni pé ń sọmọlúàbí lọ́wọ́ báyìí ń sọmọlúàbí lọ́wọ́ kódà ó bá a débi wípé ó ń lọ bí program mi ó dẹ̀ lọ ń kọ́mẹ́ǹtì tó jẹ́ positive uh, comment ní ṣe síbẹ̀ ní arákùnrin tá a sọ pé a mú tó jẹ́ wípé mímú rẹ̀ kìí ṣe láti fi fìyà jẹ kìí ṣe láti pa kìí ṣe láti hàn án lè mọ̀ bíi wípé ní intakan nídìí lọ́dọ̀ rẹ̀ náà ni pé kàn tún orúkọ ṣe tó bá jẹ́ pé arákùnrin òní tètè cooperate pẹ̀lú wa nírú táìmù yẹn ni kódà ọ̀rọ̀ rẹ̀ kò ní lè dé lẹ́wù tí ó lè dé táwọn yẹn fi fẹ́ mọ̀ rí wa ní aláṣejù yẹn so irun tó ṣẹlẹ̀ sí arákùnrin un tá a mú yìí òun náà ni èròǹgbà Ògo Ìlọrin lérí ọ̀rọ̀ àfáà Saheed Shittu wípé àfáà yìí gbogbo alárí wípé ara rẹ̀ ti balẹ̀ tẹ́ ò bá boná ọlọ́run mọ́lẹ̀ ló kù ara rẹ̀ ti balẹ̀ tó ti yé báwọn lẹ́yìn pé ara rẹ̀ balẹ̀ ìtún wá wá re gbogbo àwọn tó ṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí èèyàn ṣùgbọ́n bóò ni gbogbo ayé ò ṣe mọ̀ wípé ẹni yìí ṣé ara rẹ̀ balẹ̀ nítòótọ́ ṣé ó sì ti ó ti ronú pìwàdà lérí tó ṣe torí wípé ní iṣẹ́ tí correctional center ṣe lára ẹnìkan tá a bá rẹni tọ́lọ́run tètè ṣe correction fún láti rílẹ̀ kò sí dandan mọ́ kó rẹ̀ dé correctional center ka tó ká tó gbà pé ó ṣe dáadáa àfáà yìí ó ti ń ti ara rẹ̀ bó tẹ̀ pé kò tí ì balance tán orí ó balance kè balance gẹ́gẹ́ bí n tí ògo Ìlọrin gbé lọ́wọ́ wípé ní anything tó bá fẹ́ ta bá Islam generally àmọ̀gbọ́n inú ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ ta gẹ̀rẹ̀ sáwọn tí wọ́n bí wa nílẹ̀ Yorùbá kìí ṣe lọ́rin nìkan o àmọ̀gbọ́n a rí i pé arákùnrin yìí kò tíì kò è tí ì ṣe déédéé n tá a fẹ́ kó ṣe lérí ọ̀rọ̀ ara rẹ̀ ó wà lérí ìjẹ́ wọn ó gbé ǹjẹ́ wọn ò ní gbé gbígbé rẹ̀ ó yẹ kó ti wáyé àmọ́ àwọn nǹkan òjò wáyé wọn òjò wáyé látara wípé ìsìláìbíwà pé ó ti ní informant nínú ògo Ìlọrin gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè tẹ́ máa ń bú wa pé alábòsí ni yín ẹni tó ṣe jù bẹ́ẹ̀ lọ ṣe gbé ni kì í ṣe pé bí sọ níjọ́ òní bínú wọlé fún mi nísìnyí mo mo mo decline ni so ti yé yẹn kò jẹ́ kí ọ̀rọ̀ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ lábẹ́ wípé wọ́n ń disturb wọn ò jó wáyé wọn ò jẹ́ ká ráyé rí ká ríbi ṣó o wípé ní àìsàn alábòsí o àfárí orí kan dákan sí o ọ̀ndà rẹ̀ àtúnwárí wípé ní àwọn kan nínú àwọn tí ò jẹ́ kí gbígbé rẹ̀ wáyé yìí wọ́n ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ níṣẹ́ tó dáa ìfẹ́ dárúkọ ni àmọ́ tó bá yá ó lè jẹ́ pé ń padà dárúkọ àmọ́ wọ́n ṣiṣẹ́ tó dáa kí niṣẹ́ tí wọ́n ṣe tó dáa ni pé wọ́n rí àfa Saheed Shittu yìí wọ́n rí bá sọ̀rọ̀ débi wípé ń ṣe hàn lára rẹ̀ wípé ara ọkùnrin yìí ń balẹ̀ nínú àwọn tá a mọ̀ tẹ́nu wọn ká wọ́n ṣiṣẹ́ wàláhì wọ́n ṣiṣẹ́ táwọn gan rí wípé ah, ibi tá a fẹ́ gbin obì sí obì kúkú ti wù ú ń bẹ̀ ṣùgbọ́n ẹni yóò tí ì ṣe nọ́mà kí apọ́lọ́jì rẹ̀ ó múná dóko kó ṣe apọ́lọ́jì yẹn kó jiná kí wọ́n mọ̀ wípé yes eléyìí wà rí mọ́sùlù pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ yìí orí yẹn la wà débi wípé bàbá ń bàrígà ti wá ju ọ̀rọ̀ yìí sínú ògo Ìlọrin wípé ẹ̀yin èèyàn kí lẹ fẹ́ lórí ọ̀rọ̀ yìí àwọn kan wà tó jẹ́ wípé inú sì ń bí wọn pé Saheed Shittu yìí kò yẹ kó lọ láì jìyà ní tó bàjẹ́ kọjá pé ó kàn bẹ̀bẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ àwọn oríṣi kan bẹ àwọn wà neutral wọ́n ní kò lè nígbà tó ti tó ti wà remorseful ẹnu dé ẹ̀bẹ̀ rẹ̀ yìí kò tí kò tí ka n tó ń ṣe béèyàn ṣe ń bẹ̀bẹ̀ kọ̀hún torí pé nínú ẹ̀bẹ̀ rẹ̀ èdè àbùkù ń jáde àwọn orígun kan nà àwọn kan wá dúró sangili ti ṣe pé nǹkan kan ò ní ṣe bíi wípé kó lọ scot free kó kàn lọ bẹ́ẹ̀ èyí ò ní ò lè wáyé ní bàbá Bariga àti orígun kan nínú àwa Ògo Ìlọrin dúró lélẹ́rí pé ọ̀hún kò yẹ kó lọ bẹ́ẹ̀ kódà ìfi fọra mi mọ́ èmi gan ń bẹ nínú ẹni tó dùn dòwe pé ẹ̀bẹ̀ yóò tí kò tí ní mí nì kò ní mí nì bọ̀ nínú àwọn tá a sọ yìí wípé wọ́n dùn dòwe arákùnrin yìí yóò sá kásáfilẹ̀ náà ni ah, torí kí ni torí kí ni bóò ni ó ṣe rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ló di gbọ́nmi sí omi òtó láàrin àáfàá tó ṣe fídíò fún bàbá ń bàrígà lónìí ó ló ṣe fídíò fún bàbá ń bàrígà lónìí torí wípé ní bàbá ń bàrígà challenge ẹni yẹn wọ́n hà lẹ́jì wípé ṣé nítorí five hundred thousand tí àbá ṣáà di tù fún ọ lọ́ọ̀lẹ́sọdọ́dọ́ mọ́ báyìí ọ̀rọ̀ tó dá wàhálà lẹ́nu tẹ́ni yìí gbé wá orí social media lónìí tí gbogbo ẹni tí ń pè mí fi ń pè mí ìfẹ́ gbọ́ ọ̀rọ̀ àfáà náà fúnra ara yín ẹ máa gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ jàmá mùsùlùmí gbogbo ẹni tí ń wò mí kí n má mùsùlùmí nìkan ẹ gbọ́ ọ̀rọ̀ náà. salaam ala rasulillah mo fẹ́ ká jọ gbọ́ fọ́ìsì yìí lẹ́yìn gbígbọ́ ẹ̀ màá wá sọ̀rọ̀ mi. fọ́ìsì tó fẹ́ play yìí fọ́ìsì bàbá ń bàríkà ni tó ti yé ẹ mọ̀ gbọ́. ó ti ó ti bẹ̀rẹ̀ báyìí ẹjọ́ ti rẹ̀ ẹni tó bá ti jẹ́ pé lórí burúkú ni a máa rí búfù ẹ̀ má dẹ̀ dúró gbogbo rí búfù ẹ̀ máa dúró olórí burúkú sáàkì yìí ó dídí ìlànà fífún náà ṣé báwọn sáyidì yìí náà ni wọ́n sọ pé kó lọ bá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣé báwọn lè fi wá kúrọ́ mo fi fún lómi nílẹ̀ nìbàdàn. ọ̀rọ̀ tí bàbá Bariga sọ ń bì òun ni wípé bàbá Bariga ń sọ wípé arákùnrin yìí nítorí five hundred thousand tí Saheed Shittu fún ẹ sẹ́mi <laughs> ò ti fún ọ ní tó jù bẹ́ẹ̀ lọ ní odidi ilẹ̀ ni mo fún ọ kí ni tó ń wá tó tó báyìí ibi tọ́rọ̀ ti ń bọ̀ nu o ẹ mọ̀ gbọ́. nílò ọmọ rẹ̀ lẹ́nu ilẹ̀ sẹ́ni fún ni tí ò lówó díẹ̀ ẹ jẹ́ sọ fún ẹgbẹ́ ẹ máa reality ni kẹ́ sọ kò sẹ́ tó lò fẹ́ kò sọ fún ìgbẹ́sí bàtà ẹ kẹ́sì bẹ́ẹ̀ sì ìgbẹ́ ẹ lè máa wo kiri ìdáadáa o wọ́n máa fi ilẹ̀ ọmọ sáàkì máa fi ilẹ̀ olólórí burúkú lòun ni. ẹ tí mo fẹ́ ká jọ gbọ́ náà nìyẹn. ṣé ẹ ti gbọ́ báwọn ọ̀rọ̀ tí bàbá ń bàrígà sọ yìí bàbá ń bàrígà sọ sí orí platform àmọ́ bí platform bí ọ̀rọ̀ yìí ṣe dé ọ̀dọ̀ àfáà yìí torí wípé ní bàbá ń bàrígà ti rìmúfù àfáà yìí kúrò níbẹ̀ pé a alábùsí ni ọ nígbà tó ti di wípé n ti ń dúró lérí wípé òun ṣáàdúró gbọngbọngbọn lẹ́yìn ẹni tá à ń sọ yìí pé ṣé ká mú àbí á mọ̀ mú yìí ni ìfihàn rẹ̀ yìí ti júwe wípé ó níbi tó dúró sí ṣẹ́gẹ́tì báwọn so ẹ máa wá gbọ́ èsì tí àáfàá fọ̀ lérí fídíò yẹn ẹ farabalẹ̀ gbọ́. èríkùrí fìlà àdìgún àdìgún ṣubú fìlà ẹ̀ dìde ọlọ́sà dákun wọ́n lè wá káàkiri ní yíra two thousand and twenty lèmi àti àfa Muritalahi bàbá ń bàrígà lájọ sọ̀rọ̀ ọ̀lẹ̀ òdodo ni òdodo ni pé wọ́n sì ní kí n lọ bá ẹnìkan kájọ sọ̀rọ̀ ẹ̀ kan filẹ̀ yẹn hàn mí ṣùgbọ́n tí àáfàá yìí ò bá kọ́kọ́ sí ni pé ó yẹ kó pe ẹnì yẹn pé ṣé wọ́n ti fún mi nílẹ̀ yẹn lóòótọ́ ní tí ò bá ọkọ ṣe nìyẹn ọ̀rọ̀ tó sọ yìí kò bá má kó yẹpẹrẹ bá torí pé mo appreciate ẹ̀ inú mi dẹ̀ dùn ògèdè pósẹ̀ kọ́kọ́ dánìyàn àti ṣe yẹn asọ́dọ̀ ni òjò bọ́ sí gbogbo ayé mi ò gbalẹ̀ lọ́wọ́ Muritala Baba ibi tí mo nílò náà nìyí. àárín pọ́ǹtì yìí òun ni mo rí lò ẹ̀yin tèmi tòótọ́ ẹ má jẹ́ kí n tàn yín nígbà tí àwọn èèyàn pè mí pé à ṣe é gbọ́n tí àáfà kan ṣe mo láfa òun ni wọ́n dárúkọ rẹ̀ fún mi wọ́n sì líǹkì fídíò yẹn sórí whatsapp mi mo wá lọ lè wò nígbà tèmi gan gbọ́rọ̀ yìí ẹ̀yin tèmi tòótọ́ inú bàbá Bàrígà gan ń bí èmi náà wípé àá ọ pa irú rọ́bà tàbàǹtà báyìí mọ́ odidi ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ àmọ́ ẹ̀yin tèmi nígbà tí ọ̀rọ̀ padà wá dìrọ̀lẹ́ yìí ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ẹ wá gbọ́rọ̀ yìí ẹ wá gbọ́ ẹ wá gbọ́ bàbá ń wá pe ẹni tí wọ́n ní kó wọn ilẹ̀ fún àáfàá náà ẹ máa wá gbọ́rọ̀. aleykum salaam wa ẹ kú ọjọ́ mẹ́ta alájí ọlọ́ládé lórúkọ mi. alájí ọlọ́ládé. bẹ́ẹ̀ aláàjì ọlọ́ládé yìí òun ni ẹni tí wọ́n ní kó wọn ilẹ̀ fún àáfàá yìí táàfà sọ wípé àwọn ògbàlẹ̀ kankan ẹ máa wá gbọ́ ẹ máa gbọ́rọ̀ lọ. òkè commonwealth. bẹ́ẹ̀ ni. Ah. Eh, bàbá ikú jẹ́ mẹ́ta. ẹnìkan pè mí nísìnyí. yẹ́sà wọ́n lẹ̀ ń bá wa jẹ́ lórí tẹlifíṣàn àbórí internet social network. ọlọ́run ò ní jẹ́ kí wíwẹ̀ wáyé bàbá ń bà nígbà ní aládàáwò. ilẹ̀ táwa sáde fún yín àfún yín pàwọ́dà tó ń jẹ yín lówó. bàbá ń bà rígà ni kí ẹ pè èmi kódà ìmọ̀ọ́mọ́ ìfẹ́ ìjọkọ̀rọ̀ yóò ta bá yín rárá bí kí wùkú ma. bàbá bá rí àgbàdo ló pè o. ó ní bẹ́ẹ̀ ilẹ̀ tí mo sàdé mi sọfíọ tó lọ yọ fún yín wà ń bíbá yìí. èmi ò èmi ò èmi ò sẹ́ndì fọ́ìsì bàbá bàrígà fún yín nìsín bàbá bàrígà ń sọ pé àwọn ti kọ́ ilé fún mi. gbogbo jàmọ́ ṣé níbi ọ́díò tábà yìí play ṣé ọ̀rọ̀ ilé wà ń bẹ̀ pé àwọn kọ́ ilé fún àfa yìí kí ló dé tí ṣètọ́ni tẹ́ fẹ́ gba èṣù láyé ṣé wọ́n dákọ̀ páwọn kọ́lé ìdí bàbá Malikan sọ bí ni pé èmi fún un ní ilẹ̀ o ní tá a gbọ́ nínú ọ́díò tí àfa play nu nínú fídíò yìí ẹ mọ̀ gbọ́. wọ́n jẹ́ ń pè wọ́n jẹ́ ń ṣe ìpè wọ́n jẹ́ ń bú mi pẹ̀lú fọ́ìsì burúkú nítorí pé mo fẹ́ kí wọ́n ṣe nǹkan òdodo mi ò fẹ́ ká bùkún ó kàn wọ́n. wọ́n wá ń ṣe ìpè ràbàǹdẹ̀ ràbàǹdẹ̀ fún mi ok ìyẹn tí àwọn sọ̀rọ̀ parẹ̀ yìí bàbá yìí ti gbowó ní ìfi ìtàwé rẹ̀ èmi àti yín gàdí sọ̀rọ̀ ní èso ti tọ́jú kan. àlẹ́ mi àti wọn ẹ fọlábàlẹ̀ àbáṣáájú mi ì fẹ́ sọ̀rọ̀ social media dé mi èmi ò kì í fún yàn bẹ́ẹ̀ ṣùgbọ́n láàrin èmi àti okùn ẹ̀yìn okùn ọlọ́ọ̀tẹ̀ bàbá mi jẹ́ ọlọ́run ò ní bẹ́ẹ̀ àdéhùn pé tí wọ́n ti dáì. ọlọ́run tún jẹ́ mo sọ owó yẹn láì sọ fún kọ́lọ́ olóòtú mo tó bá tó tẹ owó yẹn padà fún yín kẹ́ ẹ tó gbà á ìgbà tẹ́ ẹ gbà ẹ sọ fún mi mo ní àjẹmọ́ yín ni mo fún. ṣé ẹ gbọ́ ṣé ẹ gbọ́ báwọn. mo fún yín. bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ tó lọ́ọ́ bá lẹ́ pa mí láṣẹ nítorí tọ́lọ́ láì wà lóṣùlì ọlọ́run òun náà ń ṣèrè kó ṣùgbọ́n èdè ẹ̀ tó máa ń sọ̀rọ̀ tí máa fi hàn gbogbo ayé tọ́rọ́ ni kọ́bọ̀ ni tọ́lọ́ bá fún mi ní ẹ̀yàtì wòlímọ̀ ní àti tèmi náà sísọ náà dọ̀ tí yín náà àwọn alẹ́ ilé mi ò bí òfin yín nílẹ̀ ní ìmú tèmi mo tún jẹ yín thirty thousand. bàbá ẹni tí ó bá bani lórúkọ lórin jẹ́ kò ní kọ bó lórin ṣe kọ́ ẹ lọ gbọ́ fídíò yẹn fúnra yín ni kò kàn yẹn. ẹ̀yin èèyàn mi ò rẹ́dì láti wá wéṣì dátà yín lọ́sàn-án yìí ọ̀rọ̀ tí àáfàá ní kí bàbá lọ gbọ́ yìí ń bẹ nínú fídíò yìí o. Se ka play rẹ̀ complete àbí ọ̀rọ̀ yìí ti yé yín báwọn ṣé ká play rẹ̀ complete àbí ọ̀rọ̀ yìí ti yé yín báwọn kí ló jẹ́ kí n jáde ni pé ẹnìkankan mi ò ṣe pàtì anybody àmọ́ wọn nítorí ba bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ tí bàbá Bariga bá bàjẹ́ tí ọ̀rọ̀ yìí bá sí mọ́ ọ lérí àti yẹ̀yẹ́ papọ̀ lógo Ìlọrin lọ́mọ ògo Ìlọrin tó bá ronú bẹ́ẹ̀ àdánwò tó bá bá bàbá Bariga ìbà lórúkọ jẹ́ tó gbogbo ògo lọ ní ti yẹ̀yẹ́ ẹ dákun Zainul Abidin ó ti dá báyìí àbí ó ti yé yín àwọn kan sọ pé play rẹ̀ àwọn kan sọ pé má play rẹ̀ ok ẹ jẹ́ ká play díẹ̀ ń bẹ ká wà in between ẹ dákun ṣé irú ọ̀rọ̀ yìí gan so ye, yẹ só yẹ kí wọ́n gbé káfàyò gbérú ọ̀rọ̀ yìí wá gbangba tí bàbá Bariga bá ṣe tó dùn ọ́ nínú gúrúùpù bó tiẹ̀ ti jẹ́ wípé ní wọ́n fìbínú sọ̀rọ̀ a ní reconciliation committee chairman tẹ́ ẹ lè fẹjọ́ sùn tí wọ́n yanjú ọ̀rọ̀ yìí torí wípé kò sí àwùjọ kan láyé tí kò ní mọ̀ sí gbọ́n mi omi òtó torí ẹ̀ la fi ní reconciliation committee chairman a reconciliation committee in general tí wọ́n lè yanjú ọ̀rọ̀ yìí só yẹ kí afa ìgbèrú ọ̀rọ̀ yìí wá sórí social media ìdí nìyẹn tí mo fi jáde torí ẹni tí ó mọ̀ wò pé só yẹ kí wọn náà jáde kó gbèrú ọ̀rọ̀ yìí wá ẹ ó yẹ kí n gbé e wá torí wípé tí orúkọ olórí bá ti bàjẹ́ orúkọ gbogbo ọmọlẹ́yìn bàjẹ́ àwa àti àwa kan sì ń bẹ ní sọ pé gbogbo wa gbogbo tí ń jẹ́ ògo Ìlọrin pátá ọmọ àwọn àgbàlagbà ní gbogbo wa tó lórúkọ àwọn tá à ń gbé káàkiri kẹ́nìkan sì wá fẹnu kó sì fi bà á jẹ́ káyé mọ́ wá wò wá lẹ́ni lẹ́ni lẹ́ni àbùkù ẹni yẹ̀yẹ́ só mú bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn ah mo wá fi ọlọ́run ọba bẹ ẹ̀yin tẹ́ ń wo prógráàmù mi yìí tínú rẹ bá dùn sí iṣẹ́ tí ògo Ìlọrin ṣe tínú rẹ bá dùn sí ń tá a gbé lọ́wọ́ lérí ọ̀rọ̀ sí Islam lérò ọ̀rọ̀ orúkọ àwọn àgbàlagbà gbogbo ilẹ̀ yorùbá mọ́sà bá ń share program yìí dákun jẹ́ kọ́rọ̀ yóò tàn ká ẹ jẹ́ kọ́rọ̀ yóò tàn ká ẹ dákun two shall be told ẹ gbọ́rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ ni tá a bá parí láìfi yẹn lọ tún fídíò yẹn wò mí verse repetition amina ya allah zainul abidin akitiko. At, eh, ẹ ṣeun true shall be fall ẹ shall be told ẹ bá mi share program yìí ẹ share program yìí ẹ jẹ́ ká wá gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ náà díẹ̀ síwájú sí i kí n kálukú fi mọ ẹ jẹ́ kí n fọọdẹ ẹ jẹ́ kí n fọọdẹ. mo ti ń gbọ́rọ̀ yẹn tipẹ́ tí ń sọ pé òun lòún kọ́ ní fàáfàá zaki lẹ́mi tí mo wà ní ilé mi rent tí mo rent tí mo rent apartment. ká má parọ́ ká sì má jalè gbogbo bóyá wọ́n sọ pé àwọn kọ́lé fún àáfàá yìí èmi ò gbọ́ rí lẹ́nu bàbá ń bàrígà ìsìn mọ̀ bóyá wọ́n sọ ọ́ fẹ́lòmíì àmọ́ èmi ìgbọ́ rí àkọ́kọ́ tí sì kọ́kọ́ gbọ́ rí ni wípé ilẹ̀ lèmi fún ilẹ̀ tó ju five hundred thousand lọ ó wá torí five hundred thousand tí Abba Saheed Shittu fún ẹ níbi wòlímọ̀ àwọn ọmọlékéwù rẹ o wá torí rẹ̀ o wá fẹ́ o wá ń ṣàbòsí o wá lè sòdodo ní tí mo gbọ́ nù o ò gbọ́rọ̀ mi o gbọ́rọ̀ mo kọ́lé fún àfàwà. àwọn tí wọ́n nílé kìrìsìtẹ́nì tó ni wọ́n wọ́n ti tó fún mi ní quick notice pé ká kún un bẹ́ẹ̀ báyìí táwọn sì rò rí pé ah, á sáwà tún fi lè kéwú yìí lẹ̀ á sì tún máa kó lọ síbòmíì ni. Isi ń sọ fún gbogbo yẹn kóun ti kọ́lé fún mi pa. èmi appreciate àníyàn tí a fi jọ bẹ̀rẹ̀ gbogbo wa wá nù ọlọ́run lórí àníyàn tí ń bẹ ń kọ̀kọ̀ tá a fi pamọ́ tá a sì ń sìn mí ní gbangba nígbà tí aláṣẹ ti ń sọ yìí kí ni káláṣẹ yọrí ó wí. àfáàlì fúlàní ló mú mi mọ̀ i don't know you mi ò mọ̀ ẹ́ àfáàlì fúlàní wá rèé dáadáa tó jáde látọ̀dọ̀ wọn sọ́dọ̀ mi tí n bá mú báírò màá kàn kọ́ màá kọ́ ní tí ọlọ́run bá ní kí láàká èmi ó gbé ni mi ò lè sọ tán ní owó lówó tòótọ́. last year tí wọ́n mo pè wọ́n sí program mi níbí báyìí wọ́n ní kí ni mo fẹ́ mo rí i pé á ah, àwọn àwọn tí wọ́n jẹ́ student mi pọ̀ tó ti pé tí wọ́n bá ti jáde secondary school wọn ò wọn èé rí èèyàn wọn èé sábà lẹ́ni tí ó sponsor wọn lọ sí institution wọ́n sì mọ̀ wí wọ́n mọ̀ kí mo wá gba scholarship lọ́wọ́ wọn scholarship ní kẹ́ ẹ fún mi instead owó kí ni kẹ́ni tó ṣèyẹn ó ṣe scholarship twenty five ni mo gbà lọ́wọ́ wọn twenty five mo sì ti lo twenty three nínú ẹ̀ àwọn ọmọ twenty three ń bẹ ní institution àfáàlì fúlàní ló ṣe. ẹni tó wáá sè yẹn kò wí síta rí aláṣetì ni wọ́n ń pariwo ẹ gbọ́ ṣé ká dáa dúró àbí ká mọ̀ play rẹ̀ lọ torí mi ò dání àti ṣe fídíò yìí ní gígùn rárá kó lè rọrùn fún àwọn èèyàn láti wò so that orúkọ Ògo Ìlọrin kò ní lè bàjẹ́ torí wípé n tá a gbé lọ́wọ́ òdodo ni kódà kírísítẹ́nì kírísítẹ́nì tí àáfàá kan gbá lójú tí àáfàá kan gbá lójú ó ti sá wá bá mi Wallahi, ó ti sá ó ti sá wá bá mi wí ẹ̀yin ògo lọrin ẹgbà mi mo sì ti gba owó rẹ̀ fún un lórúkọ ògo lọrin torí wípé àfáà náà rí wípé bí mo ṣe dọ́dọ̀ ohun tí mo sọ pé èmi ni lágbájá ọmọ lágbájá tí mo jẹ́ pr fógo lọrin ní ti ń gbọ̀n làfáà náà ti ń ó sì ti dá owó arákùnrin náà padà ọkùnrin kan náà ń bẹ bàbá kan náà ń bẹ nílọrin ń fi oògùn halẹ̀ mọ́ ẹnìkan ní Ogun State ará Ogun State yẹn ti gbé lọrin rí gbígbé lọrin rẹ̀ tó wá gbé lọrin ó ralẹ̀ lọ́wọ́ àwọn fámìlì àwọn bàbá yìí bọ bàbá yìí fẹ́ gba ilẹ̀ bàbá yìí fẹ́ gba ilẹ̀ yẹn lọ́wọ́ arákùnrin yìí lágídí àwọn èèyàn sì ń sọ fún bàbá yìí pé bàbá yìí máa pààyàn ni ó wáá fi ilẹ̀ rẹ̀ lẹ̀ láìmọye ọdún àfáà Muhammad lover. Slover yóò testify sọ̀rọ̀ yìí ó wáá lọ sábà àfáà Muhammad Slover mo gbàgbé orúkọ súnà àfáà ni àmọ́ péèjì wọn Muhammad lover ni àfáà wa pè mí lérí ọ̀rọ̀ náà ó ti ṣègbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ ni wípé ẹni yéé sọ ọmọ Ìlọrin ẹ má borúkọ Ìlọrin jẹ́ sáwa táwa ń ṣe irúṣẹ́ takuntakun yìí táwọn wo àwọn àfáàwo ni wọ́n ń ṣe four one nine àwọn àfáàwo ni wọ́n ti fi orúkọ ọlọ́rin báyàwó níyàwó sùn tá a dẹ̀ ń dísípìnì wọn èyí tẹ́ ẹ gbọ́ níta lẹ́ ń gbọ́. ṣé àwa àwọn ló yẹ kí a wá korúkọ wa wá bàjẹ́ ká sì dákẹ́ ká fọwọ́ lẹ́rán ká wá ní ọ̀rọ̀ inú ilé ni torí wípé torúkọ olórí bá ti bàjẹ́ orúkọ gbogbo ọmọ ẹgbẹ́ ti bàjẹ́ Ah, mo bẹ àáfàá yìí mo bẹ àáfàá yìí tí ọ̀rọ̀ kan bá ń dùn wọ́n àbí wọ́n bá nídìí kinní kan kí wọ́n lọ rí àwọn reconciliation chairman káwọn kọ́mi tí ó ṣiṣẹ́.